DJ Kora gbé wa lọ. DJ Kora gbé wa lọ. rà gbé wa lọ. DJ Kora gbé wa lọ. Gbé wa lọ gbé wa lọ gbé DJ Kora gbé wa lọ gbé wa lọ gbé wa lọ gbé wa lọ gbé wa gbé wa gbé wa DJ Kora gbé wa